káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré Ibrahim Chatta ló ti sọ wípé ọkùnrin tó bá fẹ́ ní ìdùnnú ọjọ́ alẹ́ kó rí i dájú wípé òun fẹ́ ìyàwó méjì tàbí jù bẹ́ẹ̀ lọ Ibrahim Chatta ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tí gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ ṣe fọ́nrán kan láti béèrè wípé kí ni ọkùnrin lè ṣe láti ní ìdùnnú ọjọ́ alẹ́ léyìí tí Ibrahim Chatta sọ tirẹ̀ rẹ̀ wípé ohun tó dára ni kí ọkùnrin ní ju obìnrin kan lọ lọ́ọ̀dẹ̀ torí wípé lásìkò tí ọjọ́ ogbó bá dé yóò ní àǹfààní láti lè rí ẹni tí yóò máa ṣe ìtẹ́ rẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ bí Ibrahim ti sọ. ọkùnrin mi máa ń ṣe hundred percent gbogbo responsibility ìyẹn ò túmọ̀ sí pé àwọn ọmọ ẹ̀ máa láìkẹ́ ju wọn láìkẹ́ òun ju ìyá wọn lọ obìnrin náà dẹ̀ máa láìkẹ́ uh, um, àwọn ọmọ ìjọkọ ẹ̀ lọ láti dáadáa ìyẹn wà tí um, a bá fẹ́ lọ by um, position Islam Islam sọ pé ẹ fẹ́ obìnrin méjì ẹ fẹ́ mẹ́ta ẹ fẹ́ mẹ́rin tẹ́ ẹ bá lè ṣe dọ́gbandọ́gba ẹ fẹ́ ẹyọ kan ṣùgbọ́n ní view tèmi èmi ṣàkíyèsí pé tí ọkùnrin bá fẹ́ rílì gbádùn ayé ẹ̀ tí kò fẹ́ darúgbó máa gbé abọ́ lọ ra ìrẹsì ó yẹ kó níyàwó jẹ ọkọ lọ nítorí pé tóbìnrin bá wà nílé ọkùnrin bóyá méjì àbí mẹ́ta gbogbo wọn sì máa du ìfẹ́ máa darúgbó ni. tí kò bá lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ ń bi kọ̀ bóyá ọmọ ṣoríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án jọ̀lọ̀mí tòóyò eléyìí tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká orí ayélujára ló ti ń fi ìtàkùn rẹ̀ kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n yéé gba àwọn ẹrù láti orílẹ̀-èdè nàìjíríà lọ sí òkè òkun nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n finú tán wípé wọn kò lè dà wọ́n ránṣẹ́ sí ènìyàn lókè òkun ṣùgbọ́n tó jẹ́ wípé kìkìdá oògùn olóró ni wọ́n kó sínú káàdì náà léyìí tó jẹ́ wípé kò sẹ́nikẹ́ni tó lè fura àfi tí ẹ̀rọ tí ń yẹ ẹrù wò bá rí eléyìí léyìí tó sì sọ wípé láti sísìnyí lọ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n mọnú ara wọn kí wọ́n yéé finú tán ẹnì kejì látàrí bí wọ́n ti ń gbé oògùn olóró sínú ẹrù ránṣẹ́ sí wọn ẹ wo díẹ̀ nínú fọ́nrán yìí. into one twenty grams per card like I put How much? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré tóyìn ajẹyẹmí ló ti ń kí ọmọkọ rẹ̀ tèmítọ́pẹ́ ajẹyẹmí pé ó kú ayẹyẹ ọjọ́ ìbí tóyìn ajẹyẹmí abraham ló fi ìtàkùn ayélujára rẹ̀ kí ọmọ náà pẹ̀lú àwòrán rẹ̀ tó rẹwà sórí ìtàkùn náà létí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé tóyìn ajẹyẹmí pẹ̀lú ń kí wípé ó kú ìtọ́jú ọmọ yìí nítorí wípé tèmítọ́pẹ́ ajẹyẹmí ti rẹwà sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú basket mouth ló ti sọ wípé ẹ̀kọ́ ilé ṣe pàtàkì púpọ̀ ju ẹ̀kọ́ ìwé lọ pé kò sí irú ìfẹ́ ìwé tí ènìyàn lè kà tàbí ìwé ẹ̀rí tó ní bó ti lágbára tàbí kó nípọn tó ìwà àti àìní ẹ̀kọ́ ilé lè mú kí irú ènìyàn bẹ́ẹ̀ pàdánù iṣẹ́ tàbí ohunkóhun tó bá ń ṣe ọ̀rọ̀ yìí ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì fi ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí àwọn òbí rí dájú pé wọ́n fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kooro nínú ẹ̀kọ́ ilé ẹ díẹ̀ nínú ẹ̀. Hi guys. Now, would you agree with me that home training is more important than education? Now, hear me out. No matter the kind of education wey you gather, BSc, masters and PhD, without good character, without good behavior, you can't keep a job or even get a job. that's my point. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà wòlíì àrólé ló ti fi irúfẹ́ ohun tí wọ́n pèsè síwájú rẹ̀ ní orílẹ̀-èdè United Kingdom sórí ìtàkùn ayélujára wípé òun béèrè fún oúnjẹ ewébẹ̀ salad tó sì jẹ́ wípé nígbà tí wọn yóò gbé oúnjẹ ọ̀hún wá wọ́n tún fi àtàròdò sínú rẹ̀ léètò wa sọ wípé ẹ gbà mí sàláàdì ni mo béèrè ẹ tó fa àtàròdò sínú rẹ̀ léètò fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. Look at what they sold. I asked the guy, give me salad oori. Salad o dey fi àtàròdò sí. Si with shawarma shawarma ọlọ́bẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Blessing CEO tó jẹ́ ìlúmọ̀ọ́ká orí ayélujára ló ti ń gba àwọn obìnrin pàápàá àwọn ọ̀dọ́mọdébìnrin nímọ̀ràn wípé àwọn àléébù àti àìlábùkù kan ń bẹ nínú kí ènìyàn ṣubú sínú ìfẹ́ pẹ̀lú ẹni tó ti ní ìyàwó nílé ó sọ wípé irú àwọn nǹkan wọ̀nyí kò dára àti pé kí wọ́n rántí ní gbogbo ìgbà bí wọ́n ti ń ṣubú sínú ìfẹ́ pẹ̀lú àwọn tó ti níyàwó nílé wípé àwọn ni wọ́n máa pàdánù eléyìí tó pọ̀ jù ó fún àwọn obìnrin ní kókó márùn-ún nínú ohun tí ó jẹ́ àléébù tó ń bẹ nínú kí ènìyàn ṣ ṣubú sínú ìfẹ́ pẹ̀lú ẹni tó ti ní ìyàwó nílé ẹ wo díẹ̀ nínú ẹ̀. Disadvantage of falling in love with a married man. In as much as a lot of us live in denial, many of us are victims of falling in love with married men. Let's talk about it. You are in love with a married man, right? There's a difference between sleeping with a married man and loving a married man ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà adẹ́rìnpòṣónú ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà ló ti ṣe àfihàn irú oúnjẹ tí wọ́n pèsè fún wọn nínú ọkọ̀ bàálù lásìkò tí ó rìnrìn àjò pẹ̀lú àwọn ìsọ̀ǹgbẹ rẹ̀ wòlíì àgbà ló fi fọ́nrán fídíò ìpanilẹ́rìn yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí òun pẹ̀lú ti ń ṣe bí akin gẹ́gẹ́ bí ẹni tó lè jẹ oúnjẹ ọ̀hún ṣùgbọ́n nígbà tó gbé sẹ́nu níṣe ló bójú jẹ́ ẹ wo díẹ̀ nínú fọ́nrán yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta nisa chinda ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn gbogbo tí wọ́n nawọ́ àdúrà ìkíni tó lọ́rìn sí lásìkò tí ó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ monanisa ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tó rẹwà sórí ìtàkùn ayélujára yìí tó sọ wípé ohun tó dára ni òun sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n fi ìfẹ́ hàn òun pàápàá àwọn tí àwọn ti jọ lọ sí ilé ẹ̀kọ́ rí bí wọ́n ti ṣe ohun gbogbo láti lè jẹ́ kí ọjọ́ òun kó yọrí sí rere tó sì dùn tó lárinrin ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì olórin ẹ̀mí àpèkéọlá ló ti ń kí orílẹ̀-èdè nàìjíríà kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọdún òmìnira bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ènìyàn ló mọ̀ pé ọjọ́ kìíní oṣù kẹwàá ní ọjọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n tí arábìnrin yìí ti lọ sínú ilé ìponipọ̀ tó ń ti àwọn ìsọ̀ǹgbé rẹ̀ láti ṣe orin kan fún orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì fi ń kí orílẹ̀-èdè nàìjíríà wípé wọ́n kú ìpalẹ̀mọ́ ọdún òmìnira ẹ fọ́nrán yìí. nínú gbòò gbogbo ìyà mo ti dòmìnira eh. òmìnira òmìnira òmìnira. nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ àti olórin àtàbàtúbú ló ti ń ké pe gbogbo ènìyàn tó ti ń gbà wọ́n níyànjú láti rí dájú wípé à ń pe àwọn ènìyàn tó súnmọ́ wa a sì ń béèrè àlàáfíà wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń la ohun kan tàbí méjì kọjá léyìí tí wọ́n sì nílò ìkànsíra ẹni àti àmọ̀ràn léyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ ìtùnú láti ọ̀dọ̀ wa nígbà mìíràn ó lè yọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kúrò nínú gbogbo làásìgbò àti wàhálà tó lè máa dojúkọ àtàbàtúbú ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò kan gba àwọn ènìyàn nímọ̀ràn tó sì ń kí wọn kí wọn nílò láti rí dájú wípé wọ́n rẹ̀ síwájú láti máa bẹ bí ará àti ọ̀rẹ́ gbogbo tó súnmọ́ wọn wò nítorí wípé kò sẹ́ni tó mọ ohunkóhun tí ẹnìkan ń là kọjá tó sọ nípa arákùnrin kan ẹni tí ó pokùnso tí kò sì sẹ́ni tó mọ ìdí kan pàtó tí ọkùnrin ọ̀hún fi dágbére fáyé ẹ wo díẹ̀ nínú ẹ̀. mo rí fọ́nrán kan lánàá I saw a video yesterday and láti àná yẹn kò jẹ́ kí n kò jẹ́ kí n mi ò mi ò really get ara mi ó wá jẹ́ àwọn nǹkan tó dàbí pé ó ti ń common láwùjọ wa báyìí fine nàìjíríà le nǹkan kan gbogbo nǹkan ò rọrùn nǹkan ò rọgbọ but nevertheless mo fẹ́ ká ṣe àwọn àkíyèsí kan ká dẹ̀ máa ṣàbójútó ara wa kò ní jù báyìí lọ fún àjà àbálẹ̀ ìròyìn amúlùnú mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ní aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀ gbogbo ọjọ́ ìsinmi lẹ́ ó máa gbádùn eré àgbéléwò apanilẹ́rìn Aristo àti Bushito léyìí tó jẹ́ wípé bí ẹ ti ń wò ó náà lẹ́tọ̀ọ́ láǹfààní láti máa dáhùn sí àwọn ìbéèrè tẹ́ ó fi máa jẹ àwọn ẹ̀bùn ọlọ́kanòjọ̀kan ẹ máa tẹ̀lé wa lórí ìtàkùn TV at Aristo and Bushito ẹ ṣé púpọ̀ tí tó fi máa di ọ̀la tá ó máa fi àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun ẹ má gbàgbé wípé mọrírì ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí ọ ó lè má ṣe pàtàkì lójú rẹ ṣùgbọ́n ó ṣe iyebíye lójú wọn ajú wàá ṣe ṣògo rẹ ní kejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.